adájọ́ ju olùkọ́ fásitì Ìkọ̀yí sẹ́wọ̀n ní báyìí adájọ́ ilé-ẹjọ́ gíga kan nípínlẹ̀ Nasarawa ti dájọ́ ẹ̀wọ̀n oṣù mẹ́fà pẹ̀lú iṣẹ́ àṣekára fún ọ̀kan lára àwọn olùkọ́ àgbà fásitì Federal University of Lafia Fulafia ọ̀gbẹ́ni Fred Ayokai lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kọkàndínlógún oṣù kẹrin ọdún yìí ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Fred Ayokai ni pé ṣe ló lu omidan Blessing Matthias ọmọ ogun ọdún péré tó jẹ akẹ́kọ̀ọ́ léèwé náà bàjẹ́ nínú oṣù kẹwàá ọdún tó kọjá lákòókò tó fẹ̀sùn kan akẹ́kọ̀ọ́ náà pé ó já ọkọ àfẹ́sọ́nà ọmọ òun gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ò bá gbàgbé ìròyìn ìwà ọ̀dájú tí ọ̀gbẹ́ni Fred Ayokai náà hù sí omidan Blessing Matthias yìí gba orí ẹ̀rọ ayélujára kan níbi tí fídíò oníṣẹ́jú díẹ̀ kan ti ṣàfihàn ọ̀gbẹ́ni Fred Ayokai àtàwọn ọmọ rẹ̀ mẹ́ta kan tí wọ́n lu akẹ́kọ̀ọ́ náà bíi bàrà tí wọ́n sì tún ṣe ṣàkàṣàkà kó tóó di pé wọ́n fi í sílẹ̀ látìgbà náà làwọn aláṣẹ ìjọba ìpínlẹ̀ náà pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ọlọ́pàá ti lọ fọwọ́ òfin mú ọ̀gbẹ́ni Fred Ayokai pẹ̀lú ọ̀kan lára ọmọ rẹ̀ omidan Ayokai tí wọ́n sì bá wọn ṣẹjọ́ lórí ohun tí wọ́n ṣe yìí gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ nípa ẹjọ́ tí wọ́n ń bá ọ̀gbẹ́ni Fred Ayokai ṣe ni pé oríṣi ẹ̀sùn méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n fi kàn án ẹ̀sùn àkọ́kọ́ ni pé ó jí omidan Blessing Matthias gbé léyìí tí wọ́n sọ pé òfin kò fààyè gbà rárá ẹ̀sùn kejì ni pé ó lu akẹ́kọ̀ọ́ náà bàjẹ́ pẹ̀lú igi ńlá àti ọ̀pọ̀lọpọ̀ pankẹ́rẹ́ tó sì tún já a síhòhò gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kan ọ̀gbẹ́ni Fred Ayoka èyí pátá ni wọ́n sọ pé kò bójúmu rárá tí ìjìyà ńlá sì wà fún ẹni tó bá ṣerú ẹ̀ nílẹ̀ wa lábẹ́ òfin yàtọ̀ sí ọ̀gbẹ́ni Fred Ayoka èyí tí wọ́n fojú rẹ̀ balẹ̀ ẹjọ́ náà àwọn ọmọ ọ̀gbẹ́ni Fred mẹ́tẹ̀ẹ̀ta Emmanuela Ayoka èyí bob praise ayokai àti st dan ayokai ni wọ́n kó wá sílé ẹjọ́ náà lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ẹ̀sùn pé àwọn pàápàá kó ipa búburú lákòókò tí bàbá wọn ìyẹn ọ̀gbẹ́ni fred ayokai ń lu akẹ́kọ̀ọ́ náà lọ́wọ́ ni wọ́n fi kàn wọ́n nígbà tí wọ́n sọ pé ẹnìkan lára àwọn ẹni tó yẹ kó wá jẹ́ ẹjọ́ ọ̀hún ti sá lọ báyìí táwọn ọlọ́pàá sì ń wá a kiri lójú ẹsẹ̀ tí wọ́n ti ka ẹ̀sùn rẹ̀ sí lẹ́sẹ̀ tán ni ọ̀gbẹ́ni àyókà ti rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ solomon ayénáyè tiléẹjọ́ náà pé kó jọ̀ọ́ kó ṣíjú àánú wo òun nípa ọ̀rọ̀ náà bákan náà ni lọ́ọ̀yà au idris tí í ṣe lọ́ọ̀yà ọ̀gbẹ́ni fred ayokai tó ń bẹ ilé ẹjọ́ náà pé kí wọ́n ṣe ọ̀rọ̀ náà ní èyí tí oníbàárà òun máa lọ bẹ akẹ́kọ̀ọ́ náà fún ìwà rádaràda tó hù sí i nínú ìdájọ́ rẹ̀ nípa ẹ̀sùn tí wọ́n fi kan olùjẹ́jọ́ adájọ́ àgbà náà sọ pé kí ọ̀gbẹ́ni Fred Ayukai lọ ṣẹ̀wọ̀n oṣù mẹ́fà gbáko fún ẹ̀sùn pé ó gbèrò láti ṣe akẹ́kọ̀ọ́ náà léṣe gidi gan tó sì lòdì sí òfin ilẹ̀ yìí pátápátá àmọ́ ṣá o adájọ́ náà sọ pé àkókò ẹ̀wọ̀n ọ̀gbẹ́ni Fred Ayukai náà ti bẹ̀rẹ̀ nígbàrà tó ti wà nínú ọgbà ẹ̀wọ̀n tí wọ́n fi pamọ́ sí látinú oṣù kẹwàá ọdún 2022 tó kọjá yìí bákan náà ni adájọ́ náà ní kí àwọn ọmọ ọ̀gbẹ́ni àyọkà ìmẹ́tẹ̀ẹ̀ta lọ máa gba inú ọgbà kóòtù náà fún oṣù mẹ́fà gbáko ó ní ìjìyà wọn yìí wáyé nítorí ọjọ́ orí wọn tí kò tó rárá láti sọ wọ́n sẹ́wọ̀n bákan náà ló tún ní kí Bob Praise ọ̀kan lára àwọn ọmọ àyọkà tó ṣe irun dàda èyí tí wọ́n pè ní dreadlock lédè òyìnbó lọ gé e dànù ní kíá látàrí ìdájọ́ náà ọ̀gbẹ́ni àyọkà dúpẹ́ fún bí adájọ́ náà ṣe ṣíjú àánú rẹ̀ wò báyìí ó sì tún tọrọ àforíjì lọ́wọ́ akẹ́kọ̀ọ́ náà fún bó ti ṣe lù ú bàjẹ́ láì nídìí adéwálé adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online